تمزك بأبي لله واتبع لهداه ولا أتك بدعيا لعلك تفلح ودن بكتاب الله والسنن التي أتت يا رسول الله تنجو وتربه وقل غير مخلوق كلام مليكنا بذلك دان لأتك يا وأفصه بذلك دعنا لأتك يا هو أفصه الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على دين كله وكفى بالله شهيدا ثم الصلاة والسلام على من لا النبي بعده وبعد فالسلام عليكم warahmatulahi wabarakatuhu. waaleykum salaam warahmatulahi wabarakatuhu. dájúdájú gbogbo ọpẹ́ jẹ́ ti allah subhanahu wa ta'ala ọba tí ó tún ṣe nírọ̀rùn láti tún máa pàdé ara wa lórí ètò yín ètò wa ètò àlèhódà ní òní ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàlélógún nínú oṣù ramadan tí í ṣe oṣù kẹsàn-án àwọn ẹlẹ́sìn islam eléyìí tí jíra nabi sallallahu alayhi wa sallam tó di ẹgbẹ̀rún kan ọdún ọgọ́rùn-ún mẹ́rin àti ọdún mọ́kànléní ogójì abẹ́lọ́ nínú àánú rẹ̀ gbogbo àwọn ìbáàdà wa tí a ti tẹ̀síwájú èyí tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ìtàtúmọ̀ sí lẹ́yìn rẹ̀ kọ́lọ́hún kọ́mọ́sáláìsí láti ọgbà lọ́wọ́ ẹnì wa. bákan náà ni pé a kí gbogbo ẹ̀yin olùkúnlọ́wọ́ fún ètò wa gẹ́gẹ́ bí ànábì sallallahu alaihi wasallam bó sì ní ká mọ dúpẹ́ adúpẹ́ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan yín ọba tó ní ẹ̀san lọ́dọ̀ ọlọ́run bá ní yín ní ẹ̀san tó kún kẹ́kẹ́ ọlọ́run ọba kò sì ní dà wá láàmú lẹ́yìn tí ọlọ́run ti fi wá mọ ojú ọ̀nà èyí tó dúró déédéé àǹbẹ̀lọ́ nínú àánú rẹ̀ ọlọ́run wọ́n jẹ́ ká tún yẹsẹ̀ kúrò lójú ọ̀nà yìí mọ́ pé ìlànà ẹnìkan ní ó tún wá wù wá bóyá ti ustaasu kan ni àbí ti séwù kan ni àbí ti wòlíì kan ni àbí tá a fà kan ni torí pé eléyìí ló gbajúmọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ ohun táwọn yẹn fi ń ṣẹ̀sìn lónìí látara báyìí ṣùgbọ́n ẹni tó bá dúró jẹ́jẹ́ tó bá fọwọ́ síbi ànẹ́bì ní ká gbé ọwọ́ wa lórí kò ní kọjá inú àlà kọ́lọ́ mọ́sálá ìsàánú wa yorùbá náà ṣe mọ́ sọ pé gbogbo ọ̀yà òun náà mọ̀ pera rẹ̀ ní òdù so náà lọ̀rọ̀ táwọn àfa àbámọ́ fi sọ wá láǹfààní pé kókòlò wádà yín ìyádà yín wàsílàm bìláìlà wàláìlà láti kírù láhùn bìdáàkìá ilé yìí ọmọ sọ pé báyìí lè mí rí tọ̀hún ọmọ sọ pé báyìí lè mí rí ṣùgbọ́n wa ń sọ authoritatively la ń sọ anywhere láti lè sọ lẹ́yìn ìlànà ànábì gbogbo ìlànà yòókù ìlànà ẹ̀rọ ni o kọ́lọ̀ masala ìsànù wa ẹ̀kọ́ sálámù bá a ṣe sálámù sí ẹni bá a ṣe dáhùn rẹ̀ èèyàn bá kọ́kọ́ kọ́ ná kó tó di pé yọ̀ọ̀mọ̀ dá sí ohun tí ọ̀kan nínú ọ̀rọ̀ tí ọ̀mọ̀ pìlẹ̀ bí ànẹ́bí sọ̀rọ̀ sàlámù sí ní ká mọ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àbí dúpẹ́ lọ́wọ́ ẹni tó bá ṣe wá lóore kọ́lọ̀ masala ìsànù wa lẹ́yìn eléyìí àkòrò ọ̀rọ̀ wa lóòrọ̀ tèmi òun náà ni pé ìtumọ̀ ohun tá ń pè ní àdúà àdúà gangan la kòrí kí n túmọ̀ sí pé ìwá nǹkan ṣùgbọ́n kí mọ́mọ́ ṣáájú àwọn olùbánisọ̀rọ̀ wa ṣe àlàyé àwọn ọ̀rọ̀ yìí lọ àdúrà ni àkòrí ọ̀rọ̀ wa lónìí ìbéèrè alákọ̀ọ́kọ́ ta ni fún wọn ni pé kí ni ìtumọ̀ àdúrà ọ̀nà wo ló pín sí kí sì ní pàtàkì rẹ̀ tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wa àní fi ọwọ́ tẹ́ńgẹ́lẹ́ àní fi mú ọ̀rọ̀ àdúrà kọ́lọ̀ السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله صالحين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يوان أقوين ìtọrọ النبي صلى الله عليه وسلم wa sallam gbogbo àwọn tí aṣàǹfààní lára wọn ọlọ́nkọ́ba àṣà ní ẹ̀sìn dáadáa. àmín àwọn tí wọ́n bí wa àwọn tó ti lọ ọlọ́run kẹwàá àwọn tó ń bẹ láyé ọlọ́run jẹ́ kí àtúbọ̀tán ọ̀dà kọ́lọ́n jẹ́ gbogbo náà parẹ́ sórí islam kíkéré la fi kí gbogbo olùgbọ́ wa ni pé ká kí yín bí ọlọ́run ṣe ní ká kí yín pálàáfíà ọlọ́run àánú ọlọ́run ìbùkún ọlọ́run kọ́ wọn bẹ pẹ̀lú yín àmọ̀kọ́ tẹ yín lọ́rùn torí pa níbi ní ká sọ kọ́ wá kalẹ̀ sí ààyè rẹ̀ ọlọ́run lọ́wọ́ àmọ́pọ̀ ẹnìkọ̀ọ̀kan yín ọlọ́run mọ́ bá aláàmọ̀rí ẹnìkọ̀ọ̀kan wa jẹ́ àwa tá a jágbàlagbà tá a lè mọ́ pè wá lórí ètò báyà fáwọn àkíyèsí àbí fún kíkí ni gbogbo yín la kí lápapọ̀ pàápàá jùlọ bá a ṣe ń jáde lánàá àfa wa nílùú gbòho ń bí tí àwọn kan kó àwọn owó kan fún bá a ṣe ń jáde báyà fáwọn gbàgbé wọn kó owó yẹn wá fún wa à ń fi àkórí sọ fún ẹni pé jazakumullahu khairan bákan náà ni pé ká tó wọlé nísìn iye ẹ̀yin èèyàn tí ẹ ti sẹ́ndì owó àwa ń sọ pé kì í ṣàwálẹ̀ ń ṣe é fún ohun tá nẹ́bí sì ní awí fún yín tó ló ti kájú ẹ̀ tán ọ̀tẹ̀ wa lọ́rùn ó sì tẹ̀yìn náà lọ́rùn lẹ̀ fi yé ṣe bẹ́ẹ̀ ń tẹ̀sí ń kún wa lójú ẹ̀ sì pọ̀ kọjá kámọ́ka orúkọ yín bẹ́ni tí ọba gbọ́ yé ọba gbọ́ yé àwa ó sọ fún pé ìní sọ ìmọ̀ ara ẹ̀kọ́ tí ẹlòmíì ò nínú àwẹ̀ náà nù so tọba gbọ́ alágbọ́ yóò dì ọlọ́nkọ́ bá tún àgbọ́yé rẹ̀ ṣe à ń sọ fún pé jazakumullahu khairan náà gẹ́gẹ́ bí ìtìsíwájú tí àfa wa alimam tí wọ́n tìsíwájú pé àkórí ìbánisọ̀rọ̀ wa òun náà ni àdúà o èyí tá a pè ní àdúà alákọ̀ọ́kọ́ ni pé gbólóhùn àdúà o òun náà ni yorùbá yálò tí wọ́n máa ń pè ní àdúà àdúà àdúà ṣùgbọ́n nígbà míì lọ́dọ̀ àwọn ẹ̀yà míì nínú ìran yorùbá abẹ́lẹ́sìn míì àwọn lè pè ní àdúrà tó pé eléyìí kò sí déédéé ìpìlẹ̀ ibi tá a ti yá èdè náà wá èyí tó dọ́gba òun ká pè ní àdúà tí náà sọ déédéé pé adu'a'u adu'a'u kí ni wá ń jẹ́ bẹ́ẹ̀ nínú òfin Allah subhanahu wa ta'ala àbá pé òun gan ẹlẹ́sìn gẹ́gẹ́ bá nẹ́bí ṣe wí nígbà tá a bá dáyé rẹ̀ adu'a'u yìí nínú ìpìlẹ̀ tẹ́pẹ́lédè lárúbáwá ni wọ́n lè pín wọn mú látara ó pè àbí kíníkan lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ló fi jẹ́ pé á dùn pa pé kílẹ̀sìn pè é fún wa. òun náà ni ìdíhàrù gáyà ti dàtàlùlì wàlẹ̀ tìkọ́rì ìlàláhi wàlẹ̀ sìkánàtúlẹ́hù. òun náà ni rírẹrẹ nílẹ̀ góńgórì yẹpẹrẹ ara ẹni fọba adẹ́dà àti ìfi ìníbùkátà ẹni hàn pé ni wá olùsìn ni wá gẹ́gẹ́ bọ́lá ọ̀sán sọ́nà lọ́kọ̀ọ́ ìwà ṣàfihàn ìyẹniyẹpẹrẹ tá a jẹ́ àìní wa ká ṣàfihàn rẹ̀ wal istikana èyí la lè pè ní ìjura nílẹ̀ yẹ́nyẹ́n kéèyàn sọ̀rẹ́ńdà pé kò síbi mo fẹ́ gbà bí ọ̀jẹ́ ọ̀dọ̀ rẹ lórí ohun tó dé bá mi ká fi fún Allah subhanahu wa ta'ala eléyìí ni tùmọ̀ tá à ń pè ní addu'a'u tó yẹ pé ńgbà míì wọ́n lè pe ìwà nkẹ́lọ́dọ̀ ọlọ́run tábà ní ìwà nkẹ́lọ́dọ̀ ọlọ́run ń ta àfi ní dúró lórí eléyàn ni pé ọ̀pẹ̀ka eléyìí ń bẹ nínú ìran àdùáù eléyìí ní ṣókí òun náà ni pé ìyẹpẹrẹ ni yányán fọba adẹ́dà ìpẹrẹ ni láláì ní lọ́dọ̀ rẹ̀ pé kó lè fún wa àti jura ẹ nílẹ̀ pátápátá pé kò síbi kan tí mo lè gbà bí o pé lọ́dọ̀ rẹ̀ ló wá jẹ́ pé n sọ fún wa pé òun ti ń jẹ́ ó kọ̀ọ̀kan tó kó sínú gbogbo ohun tí ọba adẹ́dá ti ń fẹ́ tí sì ń yọnu sí yálà nínú àbí ọkàn nínú ọ̀rọ̀ àbáwọn ọ̀sẹ́ èyí tó hàn àbí èyí tí ọ̀pamọ́ gẹ́gẹ́ àlàyé tá a mú wa ń gbà tá à ń sọ̀rọ̀ nípa àlè ìbáàdà fún wa sẹ́yìn. eléyìí wá pàtàkì débi pé látara àdó áwù ṣíṣe èèyàn lè jáde tí ò ní jẹ́ mùsùlùmí mọ́ tí ó sì mọ kura rẹ̀ ní mùsùlùmí ó lè máa kírun ó lè máa gbààwẹ̀ nítorí jẹ́ pé a sí ká gbọ́ yé eléyìí ń dá àwùjọ rú tí ẹlòmíì ọmọ òwò pé ṣé mo wá ti di kèfèrí ni lọ́dọ̀ ẹni tó ń ti gbẹ́sìn yẹ ọmọ òwò pé ohun tó ń ṣe yìí ó ti jáde kúrò nínú Islam wọ́n wàá fẹ́ mẹ́ni yẹn láláṣẹ jù ìwọ́n ní oṣù máa wò pé ẹ̀sìn náà ló ń ṣe òun gbàtà bá jọ gbọ́ tá a jọ yẹ̀ wò nǹkan kọ́ chẹ́ẹ̀kì kí ni ń ṣe tí ń pè ládùá báwo ni ṣe ń ṣe torí pé Islam ẹ̀sìn kan ń gbé kalẹ̀ láti gbé kalẹ̀ làlàyà tàlkìyàmà ni eléyìí bẹ́ẹ̀ eléyìí nìtumọ̀ àwọn tí ń jẹ́ àdùá àti pàtàkì pé ká mọ ohun tá a fẹ́ ṣe tá a pè ládùúà tá a ládojúkọ torí pé ohun tí jẹ́jọsìn ni àdúà ò àti gbọ́dọ̀ dojú ẹ̀kọ́ nǹkan míì lẹ́yìn ọba adẹ́dà tá a bá ti dojú ẹ̀kọ́ nǹkan míì lẹ́yìn ọba adẹ́dà a ti mú orogún pẹ̀lú ọba adẹ́dà ọba tó dá wa tí ń túmọ̀ pé ìsìlámù ìyẹn ti ń bàjẹ́ ọwọ́ apẹ̀ka ẹ̀ka tí àdúà ò pín sí àdúà ṣíṣe ó pín sọ́nà méjì a ní kan tá à ń pè ní du'aul ibada a pè ní àdúrà ìjọsìn wọ́n kàn fi fún lóko láti fi rí yanjú ni ọ̀kan bẹ tá à ń pè ní du'aul mas'ala aw du'aul talab òun náà ni àdúrà ìbéèrè nǹkan ìtọrọ nǹkan àbí ìwà nǹkan aláwọ̀kọ́ tá a pè ní du'aul ibada yìí eléyìí kó sínú àfànà ìfìyẹ̀yìn fọ́ba adẹ́dà bẹ́ẹ̀ lápẹ́ sọ pé allahu akbar subhanallah walhamdulillah wala ilaha Allah wallahu akbar gbogbo àwọn ẹ̀yìn tá a ṣe yìí abẹ́ duawu al-ibada lọ́wà. ìyìn ọba adẹ́dá pẹ̀lú àwọn ohun tó tọ́ sí tọ́jọ́ pé ńgbà tá a wá ń yìn yìí náà masuhuban bil khawfi war raja tọ́jọ́ pé bá a ṣe yìn ọlọ́run yìí a sì ń páyà rẹ̀ bákan náà à ń ṣàgbéyẹlé pààrà àánú látara ẹ̀yìn tá à ń ṣe fún ilé la ń pè ní duawu al-ibada jẹ́ pé àwọn ìbàdàtì yòókù náà tó jẹ́ ti bàdàníyà táwọn fò gígara sí àwọn náà kó sínú irú ìjọsìn bẹ́ẹ̀ táwọn náà ń jẹ́ pé àdó áwù làwọn náà ń jẹ́ àlàyé yóò yé wa nígbà tá a bá bọ́ ìsàlẹ̀. ìrìn ẹlẹ́ẹ̀kejì nínú tá à ń pè ní àdó áwù àdó àdó àtàwọn pariwo òun náà ni dùá ul mas'ala báyìí sọ fún wa àbí dùá ul talab àdó àtàwọn fi wà nǹkan lọ́dọ̀ ọba adẹ́dà tọ́jọ́ pé tá a bá ti dojú ẹ̀kọ́ nǹkan míì ìyẹn ti kú òní mùsùlùmí ló jẹ́ pé a ní bùkátà sí pé nígbà táwọn wá bùkátà pé lẹ́rìí nkankan ni ká ka nkankan sí àbí nkankan ni ká dojú kọ ló jẹ́ pé ẹni tá a dojú àdúrà kọ òun náà ni ọba adẹ́dá nìkan ìdojú àdúrà kọ ẹlòmíì ìtumọ̀ pé èèyàn morogún pẹ̀lú ọba adẹ́dá ni eléyìí ni tọ́lẹ̀bù máa yẹn fa ọ̀dáì òun náà ni wíwá nǹkan tí yóò ṣe olùjúrẹ́bẹ̀ olùsàdúà láǹfààní wọ́tọ́lẹ̀bù kẹ́sìfì dòrò àwọn máa yẹ dòrò hù àbí kéèyàn ọmọ wa kọ́lọ́hún mú kó ohun tí ó jẹ́ ìnira tí ń bẹ fún yẹn kọ́lọ́hún kó mú kó fún yẹn wàdá fún òhu àbí kọ́tì ẹ̀ mọ́sẹ̀lẹ̀ sí yẹn ó túmọ̀ pé àdúrà inú sẹ́tí mọ́sẹ̀ ni pé àáfi béèrè oore àáfi mú aburú kúrò àásì fi dènà aburú bákan náà tó fi wá jẹ́ pé gbogbo ẹni tá a bá ti ro kàn án pé eléyìí ó ní kápá àti faburú kan ni ó sì ní kápá àti pé kéèyàn ráǹfààní ẹnìyàn mọ̀ jẹ́ al-ma'budu bihaq àwa wá wo gbórí ilẹ̀ pátá nínú ẹ̀dá tọ́lọ̀ ń dá kò sẹ́nìkan tó jẹ́ pé ìkápá kaburú ó séèyàn ọwọ́ rẹ̀ lọ́wà ìkápá kóore ó dọ́wọ́ èèyàn ọwọ́ rẹ̀ lọ́wà ló fi jẹ́ pé ọ̀gá wa Ibrahim tí ń bá bàbá wọn sọ̀rọ̀ níjọ́ kínní àná wọ́n sọ fún un wala yubsiru wala yadurru wala yanfa wala yugni ànkàṣe ìhàn wọn kà á lọ bẹ́ẹ̀ nínú àwọn àyàtì lóríṣiríṣi ìkúlẹsẹ nsìn tí ò gbọ́ tí ò rí na ìkúlẹsẹ nsìn nǹkan tí ò lè finira kàn yín kò sì lè múnira kúrò ńgbà tó bá bá yín. lábẹ́ àyà pé ma yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha wa man yumsik fala mursila lahu min àwa wá rí i pé bá nẹ́bí ṣe kọ́ wa ni pé kò sí ẹnìkankan tó lè pé káburú ọ̀kànyàn tàbí tó lè má burú tó ti kànyàn kúrò àbí tó lè pé kí ó rí kọ́tẹ̀yàn lọ́wọ́ gbogbo àná làjọ ń wí eléyìí níbi àwọn sọ̀làwátì wá ń àwọn ọ̀hún tàǹkì pàápàá jùlọ pé Allahumma la mani'a liman a'tayt wala mu'tiya liman manat wala yanfa'u zal jadd minkal eléyìí ń túmọ̀ pé àdùá wo masala òun ni ká béèrè orí lọ́dọ̀ ọlọ́run àbí kó mú aburú kan kúrò tí ń bẹ pẹ̀lú wa àbí kó dáàbò bò wá kaburú ọmọ ṣẹlẹ̀ sí wa ló túmọ̀ pé gbogbo nǹkan tí wọn náà bá ti ń lò àbí tó ń ké pè láti lè pé òun ni kó mú oore wá fún ọ ó túmọ̀ pé òun ti ń gbèjọsìn fún nǹkan míì lápẹẹrẹ nígbà tó fẹ́ ṣàdúà tó wá ní orógbó ní ó jẹ kíkiní báyìí ó ṣe obì ní ó jẹ kíkiní báyìí ó ṣe gbogbo àwọn irú eléyìí ìsọgbólóhùn báyìí eléyìí ń túmọ̀ pé a ti ń dojú àdúà àwòkọ nǹkan míì lẹ́yìn ọba adẹ́dàá tẹ́lẹ̀ yóò sì bá a mú bẹ́ẹ̀. náà gbólóhùn àdúà ò táwa sọ àdúà àdúà tá à ń sọ yìí ọlọ́run ọba adéda mẹ́nubà ọlọ́run dárúkọ rẹ̀ nínú alukuran lọ́nà tó pọ̀ pé àwọn ọ̀túnmọ̀ oríṣiríṣi iná ni ó ní ó nítumọ̀ àwọn ọjọ́sìn tó jẹ́ ti ẹ̀yìn lè ta kọ́kọ́ sọ níbòmíì ọba adéda ó pè ó lò nílò àwọn ìjọsìn pé à ń béèrè bùkátà lọ́wọ́ rẹ̀ àbá ń béèrè pé kí aburú kọ́mọ̀ sí wa báyà ń béèrè sínà ọ̀nà tó ti tì báyà kó sín àbẹ́yìí tí ó sín pé báyà kọ́mọ̀ tì mọ́ ló fi jẹ́ pé nínú alukur'an tàbá wà alukur'an dáadáa gbólóhùn báyà dùn áhùn ní yẹ̀dìhú dáa gbogbo àwọn eléyìí báyìí kò dín ní nǹkan tí ó tó ọgọ́rùn-ún kan àti mẹ́tàlá ní àwọn àyè tí ọlọ́run ọba ti lafzu àdùn áhùn yálà ní lafzan wà máa ná tọ́wá nínú alukur'an ní àbí ní ìdápè ní nǹkan míì nígbà míì yóò mọ túmọ̀ ìwá nǹkan àbí ìbéèrè nǹkan bá a ti sọ fún wa sọ pé a ní pẹ́ lórí eléyìí ṣùgbọ́n àwọn tó lè fẹ́ rújú díẹ̀ á tẹ̀nà sí i nígbà míì ó lè túmọ̀ ìjọsìn gẹ́gẹ́ bí àyà tí Allah subhanahu wa ta'ala ń sọ náà Hajj àyà bíi seventy three pé innal ladhina yad'una min dunillah lan yahluqu thubaba walaw ijtama'u ọlọ́run ọba ní àwọn tẹ̀ ń sìn yẹ̀dùnúnà tí ń bẹ ń bì àwọn tẹ̀ ń jọ́sìn innal ladina ya'buduna min dunillah àwọn tẹ̀ ń jọ́sìn fún lẹ́yìn ọba adẹ́dà lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ọba ní wọn ò lè dá eṣin sin kódà tí gbogbo wọn bá kó a rí i pé àwọn àpẹẹrẹ ti wá nínú àwọn àmúfàlẹ́ Al-Qur'an tọ́lọ́ ní àwọn òòṣà tẹ́ ń sìn àwọn tẹ́ ń sìn yìí tí kò tó láti gba ohun tí sísímù yẹ kó ń jẹ̀mí ló ń mú lọ yìí tọ́lọ̀ fi jó wa pé dọ́ òfà tọ́ọ́lì wal matlub nítorí wọn pé ọ̀lẹ ni wọn ẹni tí ò lè gba oúnjẹ tí sísímù ní wájú ọlọ́run wa tí wọ́n bá tiẹ̀ wá kójọ gbogbo wọn pátá gbogbo táwọn yẹn ń sìn lẹ́yìn ọba adẹ́dà lórí ilẹ̀ ọlọ́run ní wọn ò lè dá ìsinsin torí pé ilẹ̀ hulk ni nílà fi ń pè ọba adẹ́dà ọba tí ọlọ́run ọba wa ni bákan náà àdùáwù láwọn bòmíì náà àbí gbólóhùn pé wọ́n awa wá ní dàwáhùn ó lè wá ní ìtumọ̀ pé gbólóhùn pé ọ̀rọ̀ wọn tí ń sọ pé wọn tí ń sọ gẹ́gẹ́ bí ọba ṣe ń juwe fún wa pé ńgbà tá a bá wà tán ńgbà tó lọ ní fi aláwọ̀ ọlọ́ni ọ̀rọ̀ kọ̀rọ̀ wọn ò ní gbọ́ bákan náà ọ̀rọ̀ ẹ̀sẹ̀ wa ní nínú ohun tí wọ́n mọ̀ gbọ́ nínú òun náà ni ọ̀rọ̀ dáadáa ohun tí ó sì mọ́jà lẹ́nu tiwọn náà òun náà ni ọ̀rọ̀ dáadáa ló fi jẹ́ pé ọlọ́run ọba wa ń sọ fún wa pé dàwa òun fi ha nítumọ̀ kwe pé kọ́wùlù òun fi ha ọ̀rọ̀ tí wọ́n mọ̀ sọ́jà lẹ́nu náà àlìjẹ́nà òun náà ni pé subhanak subhanak òun náà ni pé ha paragada ní fún wọn ọlọ́run ọba èyí àbùkù èyí pẹ̀lú àìtó ọba oníkẹ́ni ọlọ́run ọba wa. fi kíkí táwọn fi kíra wa nínú àlùjẹ́nà náà ọlọ́run ní òun náà tún ní gbólóhùn salam salam aleykum ọ̀wá ni wàhá irú da'awahum tí wọ́n pe wàhá irú qawlahum pé ọ̀rọ̀ wọn tí wọ́n tún sọ ní kẹyìn náà nígbà wọn bá ti gbọ́nù kẹtẹ́ náà ni pé alhamdulilayi rabbil alamin òun náà ni pé wọ́n mọ̀ fọpẹ́ fún ọba adẹ́dà tabati wa gbọ́ eléyìí eléyìí ní ó ká mọ̀ pé gbólóhùn àdúà ọba àti sọ fún wa ó wà lónìrìnrìn àyè nínú alukur'an tó jẹ́ pé àwọn ọ̀túnmọ̀ wọn ọ̀farapẹ́ra wọn nígbà tí a bá rò papọ̀ tó yẹ pàfimọ̀ pé nǹkan yìí ìjọsìn ni. lórí eléyìí báyìí ló fi jẹ́ pé láyé mi gbólóhùn àdúà o àmọ́ túmọ̀ pé à ń pera ẹni àbí ìsirẹ́ lójú kòkòrò sáwọn nǹkan gẹ́gẹ́ bá lọ́n sọ fún wa pé wàlítẹ́kùn mi ń kọ́ hummatun yad'una ila al-khayr pé a dá yín a sì gbéṣẹ́ náà nẹ́bì kó lè bẹ nínú yín àwọn ọkọ̀ kan tí ọmọ pìpì tí ọmọ sàwọn yẹn lójú kòkòrò lọ síbi iṣẹ́ olóore wa ya'muruna bil ma'ruf wọ́n sì máa pàwọn yẹn láṣẹ dáadáa wa yanhauna 'anil munkar wọ́n mọ̀ sí wọn lọ́kùn bíi wà bàjẹ́ wa ulaika umul muflihun àwọn tá a sọ yìí àwọn ni ẹni tí ó jèrè ilé wa nù suratu Ali Imran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nírú eléyìí lọ́wọ́ abẹ́ tàbá gbólóhùn àdúà yìí ó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀jọ́sìn míì náà táwọn náà ní orúkọ míì bàtà lè pè ní al-isti'ana ìwárìnlọ́wọ́ àti al-istighaza ìwá ìgbàlà ìkégbàmígbàmí lọ́sọ́dọ̀ kankan tó pé àwọn eléyìí náà wọ́n jẹ́ atọ́tọ́ fún tá à ń pè ní àdúrà ni ló fi jẹ́ pé àìwárùn lọ́wọ́ níbi pàápàá jùlọ níbi ohun tí pàìdá ọba ká lọ́sọ́dọ̀ ẹlòmíì lẹ́yìn ọba àdẹ́dà ló fi jẹ́ pé nínú suratul tẹ́lẹ̀ yìí tí a fi ń jẹ́jẹ́ pé ìwọ ọlọ́run ọba láàmú ọjọ́sìn fún nínú ìjọsìn sí ní ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ni ìwọ náà láàmú wá ní olùrànlọ́wọ́ lẹ́yìn gbàtà ti ti dùnáwó àfànà síwájú pé alihamudulilayi rabbil alamin arahman rahim maliki yawmidin gbogbo àwọn tí a kà lọ yìí wọ́n túmọ̀ pé a ti ṣe ìran kan nù ran àdùnáwó náà lè ti a ti ṣe ti ṣe dùnáwó ti ìta akọ́ sọ fún wa láwọ̀ kọ́ pé òun ni dùnáwó alìbádà àtọ́ àfi dùnáwó alìmásálà àfitẹ̀lé òun náà lákòjọpọ̀ pẹ̀lú àwọn àlàyé tó ti ṣáájú yìí ká lè mọ rírì ohun tí jẹ́ àdúà o. tàbá wo gbogbo àwọn ohun tá a ti sọ yìí àtàwọn ayé alukur'an anabi ń jí ó yé wa salawatu rabbi wa salamu alayhi pé ohun tá à ń pè ládùúà ohun gangan ní ìjọsìn. tàbá wo àdìsí àfàwà nu'man bin bashir radiyallahu anhuma wala anabi sọ pé àdúà huwa al-ibada anabi ní àdúrà gangan òun ni ìjọsìn fọba adẹ́dà nígbà tá anabi sọ bẹ́ẹ̀ tán anabi wa káyà pé wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́run ọba yín ọba adẹ́dà ó ní ẹ máa pè mí atúlẹ̀tù pé ó ní ẹ máa fi jọsìn fún mi astajib lakum ìmọ̀ ọ̀dà yín lóhùn dájúdájú o innal ladina yastakbiruna an ibadati àwọn tí wọ́n gbọ́n rí kúrò níbi ìfijọ́sìn fún èmi ọlọ́run ọba sayudkhuluna jahannama dakhirin. wọ́n wọ wọ́n padà wọ náà jahannama ní ẹni yẹpẹrẹ sọ ọlọ́run má yẹpẹrẹ wa àtẹ̀mí àti ìwọ náà. àmín. látàrí báyìí ló fi jẹ́ pé ó pàtàkì ká nímọ̀ nípa bá a ṣe máa ṣe dùá òwa. nínú ọ̀rọ̀ tánàbí wa sọ pé àdùá òyì òun náà ní ìbádà àwa bùkátà sí pé kí èmi ó wòye kí wọ́n ní ó wòye pé àwọn ìbàdá àti wa tá à ń ṣe bóyá bíi sọ̀lá àwọn irun tá à ń kí àwẹ̀ tá à ń gbà sàkátà ń yọ gbogbo àwọn iṣẹ́ hajj tá à ń ṣe ṣé kò sí hàn bẹ́ẹ̀ lóòótọ́ pé gbogbo ẹ̀ pátá àdúrà náà ni káwá wò nígbà tá a bá fẹ́ ṣe tá a fẹ́ ṣe sọ̀lá tá a fẹ́ kírun a rí i pé àlẹ́ àdánù pípé irun tá a pè kí ni bẹ́ẹ̀ ìgbé ọlọ́run ọba tóbi tílé ń túmọ̀ pé dùáwò ìbáàdà ìkọ́ máa wà náà ń kọ́ dùáwò tabaru kó gbogbo àwọn tá a sì lè sọ̀lá wá ti pátá ẹ̀yìn fọlọ́hún àtàtà wa fi parí àwọn àyè mbẹ́mbẹ́ náà tá a sì kíni tá a tó ṣe dùhàwò alimasala níbi sọ̀lá àti lélẹ̀ níbi àwẹ̀ tá à ń gbà náà àdúrà mbẹ́mbẹ́ ìjọsìn yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ òun náà ń jẹ́ dùhàwò ìbádà lẹ́yìn rẹ̀ a tún wá bẹ lọ́hùn tàbí tó sọ fún wa pé nínú àyè tádùá ọ̀nà tí àdúrà mọ́ fi gbà báwo la gbé gbà. bákan náà ni pé kálẹ̀ mọ́ pàtàkì àdúrà yìí anabi sallallahu alaihi wasallam nọrọ abi huraira radiyallahu anhu anabi jọ yé wa pé ẹni tá a lè pé eléyìí ọ̀lẹ́ èèyàn ni ẹni tá gara ti dá tí ò ní ọ̀rọ̀ nìkan gbé gbà tí ọ̀rọ̀ nìkan gbé gbà mọ́ sọmọlẹ ìyẹn ti wà powerless tí ò lágbára kankan tó ti dọ̀lẹ́ pátápátá tí ò sọ́ni àbáyọ fún anabi ni òun náà ni ẹni tí kọba lè ṣàdúà lóbi jọ pé anabi ni inna ajasa nas man ajasa ani du'a anibi bini ẹni tí agara ti dá tí ò lọ́nà kan tó fẹ́ gbogbo àmọ́ tí ò sagbara kẹ̀kẹ́ fún mọ́ òun lẹni tí ọba ti ya ọ̀lẹ tí agara ti dá níbi ṣíṣe du'a o. lórí eléyìí báyìí láwa fi wòye pé àdùá ò tá à ń sọ yìí kí làwọn ọsẹ ti ń ṣe lábẹ́ ìjẹ́ pàtàkì rẹ̀ ló fi jẹ́ pé nínú ẹ̀kọ́ lẹ́ẹ̀mí ànábìjú oyè wa pé àdúrà ṣíṣe àmọ́ dá àwọn ìbùbù tọ́lọ́run ti kọ fún wa tọ́lọ́run ní báyìí ọlọ́run àmọ́ fi dá a padà torí pé ìsàdúrà yẹn náà ń bẹ nù àkọọ́lẹ̀ pé báyìí mo ní yóò ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá tẹ̀ nìyí bá ṣàdúrà báyìí yóò dá nǹkan yìí padà ní àkókò gbà yẹn bákan náà ni pé téèyàn bá máa ṣàdúrà nínú hadisi mi náà lọ́dọ̀ Abi Hurairah radiyallahu anhu tí a imaamu Ahmad bákan náà imaamu Bukhari wọn gbéjáde nù adabu al-mufrad àti Tirmidhi àti Ibn Majah wọn ni ọlọ́run ọmọ bínú sí lábẹ́ pé man lam yas'alillah yaghdabu alayhi ẹni tí ìbá bẹ lọ́hùn tí ì ṣàdúà ọlọ́run ọba yóò máa bínú sí irú ẹni bẹ́ẹ̀ ni pé wọ́n ń túmọ̀ pé ayẹ́pẹ́tà àbá fẹ́ bínú ọlọ́run àbùkátà pé a mọ̀ képe ọlọ́run ọba adẹ́dà a mọ̀ sí duawu èyí tó jẹ́ ti ìjọsìn àti èyí tó jẹ́ ti ìbéèrè nǹkan a wà bìrà wa pé ta ni wọ́n ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ta lèmi náà ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ báwo la sì ṣe ṣe nígbà tá a bá débi ayé rẹ̀ àti pé káwá wòye báwo lọ́ba adẹ́dàá òsè ní bínú sí ẹni tí ọlọ́run ṣoore fún tí ó sìn látara àdúrà tí ò dojú àdúrà kọ torí pé ẹni tọ́kẹ̀ jẹ́ pé ẹni tí ọlọ́run ọba ti lóun kọ̀ pé tiẹ̀ ti bàjẹ́ ọ̀gá olórí ibú òun gẹ́gẹ́ ń ṣàdúà sàn pé yóò wá jọni lójú nǹkan tó jẹ́ pé ọlọ́run fẹ́ oore ọ̀fẹ́ fún ọ kódà torí tiyín iná ẹ̀ ni àṣetọ́ọ̀nù fi dolórí ibú kó ọ náà wá pé ìwọ náà ọ̀fẹ́ tò lẹ́yìn rẹ̀ ọ̀fẹ́ jọ níbi ìṣe rẹ̀ so eléyìí ọba mu ló fi jẹ́ pé ọ̀kẹ́ nù àwọn afáwa afáwa Sufyan ibn Uyayna wọ́n ní ẹnìkan nù yín o la yamna anna ahadan du'a ma ya'lamu fi nafsihi òun pé o ti mọ́ra rẹ pé kí wọ́n ní ọmọdé pé ẹlòmíì ò pé aláburú lòun à ah, táwọn yìí táwọn lè sàdó àkọ́lọ́ wọn gbọ́mọ́ ohun táwọn ti ṣe ti kọjá káwọn tó á jókòó pé yàrá ò yàrá máa ní à so ó ní mọ́rò mọ́rò rẹ̀ pin o torí pé ìṣe bẹ́ẹ̀ bíi kéèyàn ó ti gbéra rẹ̀ pé ó ti burú fóun ju ti ṣètọ́ni lọ ni wọ́n ń torí pé ẹni tó jẹ́ tó burú jù nínú ẹ̀dá ọlọ́run láburú òun náà ni ṣètọ́ni ó sì ṣàdúà ọlọ́run sì gbàdúà rẹ̀ kò ṣètọ́ni ṣàdúà ọlọ́run sì gbàdúà rẹ̀ ẹ̀kọ́ wá wà nínú pé ọlọ́run gbàdúà rẹ̀ yìí ó túmọ̀ wọ́n kéde pé ohun tó wọn bá ń bẹ lọ́run fún tọ́bọ́lọ́n bá sì rí kí ló fi ń ṣe kílẹ̀ àdúrà ṣíṣe ìtọ́ni ṣe tá a fa ibi sọ̀rọ̀ rẹ̀ fún wa olóhùn náà ni pé ń jẹ́ ọlọ́run ní a ó ti dẹni ẹ̀kọ́ wá jáde báyìí ó ti dẹni táwọn èèyàn mọ tí wọn ò ní fẹ́ rí tí wọn ò ní fẹ́ kọ́ dá sọ̀rọ̀ àwọn ọmọ ó ní rọ́bì rọ́bì anzurni ila yawmi yub'asun ó ní wọ́n ọba lọ́mi lára jẹ́ nǹkan ìkú tí tí ó fi dìgbà tó fi gbé àwọn èèyàn dìde ọlọ́run ọba sì gbàdúrà rẹ̀ lèmi ṣètọ́ni gùn jùlọ lọ ẹ ò já àtijọ́ ti dá Adam ṣètọ́ni ò tí ì kú mọ iye ọjọ́ tọ́lọ́run dá àṣetọ́ni ló lè mọ iye ọjọ́ orí rẹ̀ yìí sì ń bẹ dòní. gbogbo àwọn táwọn sọ̀rọ̀ yìí náà fi sáyé ni yẹn tún pé gbígbà àdúrà yẹn gbígbà àdúrà ló fi jẹ́ pé tíwọ́ náà bá ń bẹ lọ́n lórí nǹkan ẹ̀ṣẹ̀ àbọ́lọ́hún sórí fún ọ̀nà ẹ̀ṣẹ̀ ló ń lò sí nítumọ̀ pé gbígbà àdúrà tiẹ̀ náà bíi kéèyàn ọmọ fi béèrè àlékún yà lọ́dọ̀ ọba adẹ́dá ni ọlọ́mọsí ọbẹ̀ mọ́sẹ̀mí náà bẹ́ẹ̀. bákan náà nínú àyà mi ọlọ́run ọba tiẹ̀ jó yé wa pé òun ọba tiẹ̀ tí mo tẹ́kì ayún ọba ti kù ńlá bẹ́ẹ̀ bá ṣe lẹ̀ láyé ọba ṣe rí tí ò ní tẹ́ yín lọ́rùn ó ní kul ma ya'ba'u bikum rabbi lawla du'a'ukum faqad kadhabtum fasafa yakunu lizama suratul furqan aya 77. seven ó túmọ̀ pé inú tí ń jẹ́ kí ayé ogun òun náà ni bíbẹ lọ́hùn tá ń bẹ lọ́hùn so fífi jọsìn fún ọba adẹ́dà tá à ń fi jọsìn fún. lábẹ́ eré yìí báyìí látàrí àgbọ́yé pé ká lè mọ̀ pé ohun tí jẹ́ àdúrà gangan òun náà níjọsìn wa nínú àwọn àfáà àtọ́lámìlà ka nínú ẹ̀sìn ìmáàmù Ṣáfi'í rahimahullahu rahmatan wasi'a nínú ọ̀rọ̀ tí wọ́n fi tì sí ọ̀dọ̀ wọn nínú tíra tí wọ́n máa pè ní díwánu ìmáàmù Ṣáfi'í sòtọ́ yẹ pé àwọn ọ̀rọ̀ wà ní orí rẹ̀ ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí ó ṣàǹfààní tó wọ́n jẹ́ kó yé wa wípé kò sí ohun tí ń jẹ́ Islam bí ó bá jẹ́ pé ìpè ọlọ́run ọba ìfijọ́sìn fọlọ́run àti ìsàdúà a sì ní odi ìṣọ̀kan tó jù bẹ́ẹ̀ lọ lábẹ́ tó ń sọ pé fàmákánà lí Islamu ìlà ta'abudan wàhádìíyàtà àǹlà tó takọ́ ọbì dòrò ẹ̀ pé kò sí ohun tí ń bẹ fáwọn nígbà wọn sọ̀rọ̀ àwọn tó ṣàbòsí fún wọn kò sí ohun táwọn ní tó ju ìsìláàmù lọ ìsìláàmù kò sí nǹkan tí ń jẹ́ ìsìláàmù ju pé ìmọ̀ ṣèjọ ti fọ́lọ̀ àti àní dùnáwó àlè ìbàdà wọ́n wá ní wàhádìíyàtà àti àdúà téèyàn mọ̀ sí tọ́jọ́ pé àwọn àdúà yìí àtàwọn ọjọ́sìn yìí ó jẹ́ ìsọfúnyàn tó jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣàbòsí fún yẹn àbára ti gba nǹkan kan ẹni tó ṣàbòsí yẹn kọ́ wọ gbogbo ẹ̀wù ni tí ń bẹ láyé kò lè dí àdúrà lọ́wọ́ pé kọ́ mu gbogbo bùkátà yóò ta lè ní ọgbà yóò tí wọ́n lè ra di pé nǹkan yóò ní tí ọ lọ́wọ́ kò sí ohun tó lè kọ́ dí tádùá yẹn òfin ní sekínì tí òfin ní mú un tá a fi sùn gẹ́gẹ́ bí afa ìbọn ṣe gbé ọ̀rọ̀ náà kalẹ̀ kémi ọwọ́ awòye kí wọ́n ní owóye wípé ohun tó bá wọ̀ náà àdúrà àrùn èwo ló ń ṣe tádùá lọ́ọ́ tiẹ̀ ń ṣe abagbara kan ló fi ń lérí lani nǹkan ṣẹlẹ̀ sí ìmáàmù yìí lónìí wọn ò gbójúlé nǹkan wọn ní kankan ju islam tẹ́kù ilà ta wà á di takọ́ bi dòrò ẹ̀. so ǹjẹ́ wa náà ta jẹ́ àfa àbáwa náà ta jẹ́ mùsùlùmí ta jẹ́ àfa torí kì í ṣe pé àfa ọ yàtọ̀ bí ó jẹ́ pé a ti fojú pé lọ́dọ̀ àwọn àfa láti bá nǹkan tó da àwọn ẹlẹ́yẹkọ́ jẹ́ àwọn atáyé sí kọ́lọ̀ kó sì mí bẹ́ẹ̀ kó sì wọ́n náà bẹ́ẹ̀ ṣùgbọ́n kò túmọ̀ kó wọn náà tí wọn náà jẹ́ mùsùlùmí kó wọn náà wá jálábúrú tí wọ́n jáfa torí pé àjọ ọmọ túnra wa sí ni torí mùsùlùmí ọmọ jẹ́ jígí táwọn fi wojú ara wa pé báwo lójú tiẹ̀ rí báwo lẹ́yìn rí ẹ̀ ń tẹ̀ jẹ́ àfa ẹ̀ mọ chẹ́ẹ̀kì àwọn àfa níbi tí wọ́n bá fẹ́ ṣàṣejù ní pẹ̀lú ẹ̀kọ́ àwọn tó jẹ́ àfa ọmọ chẹ́ẹ̀kì ẹ̀yin náà pé àjọ wà lìjẹ́nà ni kó gàlù kọ́ wá wòye tí báwo la ṣe ń ṣe ló fi jẹ́ pé àdúrà yìí nígbà tá a ti gbọ́ pé òun ni ẹ̀sìn a ní bùkátà sí ká mójútó a sì ní bùkátà sí ká gbọ́ àgbọ́yé rẹ̀ tó ń tọ́ bá jẹ́sìn ànábì sallallahu alaihi wasallam ń jó yé wa pé ẹni ọlọ́run bá gbèrò dáadáa gbà tọ́lọ́run fẹ́ kọ́ yé láyà tàlkìyàmà yufaqihuhu fi din ọlọ́run bó fún lágbọ́yé ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni ọ̀wá mú àdúrà sí tẹ́ pé ẹ̀bọ ní ń ṣe sọ́lọ́run tó ṣe lóhun ṣàdúrà omi ọ̀tẹ̀ kó wọn mọ́ sí ló fi jẹ́ pé a sí ká yìí ohun tí jẹ́ àdúrà níbà nípa ohun tí jẹ́ àdúrà àti pàtàkì rẹ̀ àti àwọn ọ̀ràn tí ó pín sí láti yẹjú fún wa pé a ní ìta ń pè ní duawo al-ibada àti duawo al-mas'ala àti báwọn pàtàkì rẹ̀ pé kò sẹ́ni tí ń wà bínú ọlọ́run ẹni tí ó bá sì mọ̀ bẹ́ lọ́run ọlọ́run ọba mọ̀ bínú sí i so bákan náà ẹni tó jẹ́ ẹni tagara dá láyé jù àníbi lóhùn lẹ́ni tí kíni tagara dá níbi mímọ́ sí àdúrà àti gbogbo àwọn nǹkan ikọ̀ jẹ́ròyìn tó dáa kọ́bẹ̀ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run kò fi wá sínú ẹni tí ó wọ́n ṣàlàyé jẹ́ kádùá àti tèmi tí mo ṣe àti tẹ̀yìn náà tẹ̀ ń gbọ́ wa ọlọ́run jọ jẹ́ àdúrà ní tòótọ́ kọ́mọ jẹ́ pé à ń wá ọ̀nà kúṣẹ́dì kúṣẹ̀kẹ́ àbá àti nǹkan mi lẹ́yìn ọlọ́run bákan náà ìbéèrè tí a tó fẹ́ kí olùbánisọ̀rọ̀ wọ́n bá ní yanjú tí wọ́n bá bẹ́ àkókò wá sí mọ́ òun ni pé báwo la ṣe mọ̀ pé ọlọ́run tí ń túmọ̀ sí pé báwo la ṣe ṣe àdúrà yẹn gangan torí ẹ̀ ń sọ pé àdúrà àdúrà àdúrà látìgbà yìí báwo la ṣe ṣe gangan tó fi jẹ́ pé àní mọ sẹlọ́hún àsì ní mọ mẹ́rù wa àsì ní mọ sàdúà eléyìí tí ọ̀tọ́ ní òfin ọlọ́run náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah wa ala alihi wa sahabi wa sallam alakoko ń bẹ ni pé àníbàwọ̀ láti mọ sàdúà fúngbà tá a júwe pé mo ti jẹ́ dùn áwò ní báyìí mo ti jẹ́ dùn áwò ìrìn báyìí ló pín sí báyìí ni a fẹ́ kí a ṣe nǹkan níbi sọ ń parẹ́ ní báwo láti wá mọ̀ sí torí pé a ti mọ̀ pé òun bá ti pè níjọsìn ọlọ́run ní ó ju rẹ̀ fún wa látòrí ahun anabi sallallahu alayhi wa sallam tí ó bá ti jẹ́ parí dàrẹ́tì láti inú alukur'an eléyìí náà wàá jẹ́ pé a padà síbi pé nǹkan méjì náà láàmú wa fún wa tí ó jẹ́ àmọ́ báwo ni a sì mọ ṣàdúrà báwo la sì mọ pé ọba adẹ́dà nǹkan àkọ́kọ́ tó pàtàkì òun náà ni pé ẹni tí ó ti nímọ̀ tí ó ẹni tó dáa kò mọ orúkọ rẹ̀ kò mọ àwọn òròyìn rẹ̀ kò lè rọrùn fún láti rí ọba adẹ́dá pè láti rádùn àṣẹ òkè gèdè mbẹ. kí ni ẹ̀rí eléyìí ló fi jẹ́ pé gbogbo tọ́lọ̀ ọ̀rẹ́ gbogbo àwọn ànábì ọlọ́run pátá òun náà ní lórí tawhid. tàbá wáyà alukur'an ti sọ pé fa'alamu annahu la ilaha illallah wa astaghfir li dhanbika wa lil mu'minina wa lil mu'minat wallahu ya'lamu mutaqallabakum wa mathwaakum. Mm. àkọ́kọ́ tọ́lọ̀ mọ́ dojú kàwọn ànábì ọlọ́run ni pé ẹ mọ̀ nípa ọlọ́run ọba ẹ mọ̀ nípa ọlọ́run ọba. bákan náà tàbá wà wọn àyà mi náà lọ rẹpẹtẹ bẹ́ẹ̀ tàbá wà wòye ẹni tá a láàmú dojú àdúrà kọ òun lọ́ba tó dá wa a sì mọ̀ pé pẹ̀lú àwọn orúkọ rẹ̀ ni a mọ̀ pé pẹ̀lú àwọn ìròyìn rẹ̀ àwọn ọṣẹ́ tó ti ṣe a mọ̀ fi bẹ̀ àwa dá ọlọ́run ọba adẹ́dàmọ̀ àmọ́ orúkọ rẹ̀ àmọ̀ròyìn rẹ̀ kódà àìmorúkọ rẹ̀ kò yọ ẹni tí ọjà àfàálẹ̀ nígbà míì tó fi jẹ́ pé ẹ mọ̀ gbọ́ àwọn orúkọ mi wọ́n mọ̀ sí tàbídì àwọn orúkọ mi wọ́n mọ̀ fi àbùdùsí àbùdùsí tí ó sì sí tí ìsorúkọ ọlọ́run tẹ́lẹ̀ ń júwe pé àsẹnìyẹ́ ọmọ pé ọlọ́run ọba ò jẹ́ irúkọ tí ń pè yìí irúkọ tí ń pè yìí ló fi jẹ́ pé ńgbà tó bá sàbápàdé àwọn àdúrà míì tí wọ́n pọ̀ ọlọ́run ọba ní orúkọ tí ò jẹ́ ńbẹ̀ yọkẹ̀mọ́ kàá lọ ní tiẹ̀ náà ni. kò sóhun tó fẹ́ kàn torí pé ó túbọ̀ pé látara okọ̀ tí wọ́n ń fún wa láwọn okọ̀ súná pé lágbájá ń jẹ́ báyìí lágbájá ń jẹ́ báyìí ọ̀dàǹgbà tí yẹn ń jẹ́ tajudeen wọ́n sọ yẹn tajudeen wọ́n á ní abdul taj. mo kí ọmọ ìyá mi abdul tajudeen. abdul tajudeen ṣàkóso tó ń sọ ni pé ọlọ́run jẹ́ tajudeen ẹrú ọlọ́run ọba tajudeen ni pé ohun tá a fi mọ̀ nú àmì tá a fi mọ̀ pé sẹ́yìn yẹn mọ̀ nípa ọkọ̀ ọlọ́run ọba sọ́kọ̀ ni pé ibi tí ti ń pe ọkọ̀ àwọn èèyàn eléyìí ọ̀hàn a sì pé láwùjọ wa lénìí kódà a ti gbìyànjú lórí ètò àwọn akẹ́pẹ́ àwọn yẹn pè wọlé tí wọ́n béèrè àwọn béèrè pé njó kọ́ yìí mẹ́mbẹ́ tá à ń ṣàlàyé àti sàwọn ètò lórí rẹ̀ náà rí ni pé akọ́bù káàtà sí pé ká mọ orúkọ ọba adẹ́dà lẹ́yìn orúkọ ọba adẹ́dà á mọ àwọn òròyìn rẹ̀ torí àwọn eléyìí láàmọ̀ mú láàmọ̀ fi bẹ̀ lọ́hùn tá ti mọ eléyìí yóò le díẹ̀ láti rí ọlọ́run ọlọ́wọ́ bọ́ ṣàforíjì fún yàn ṣùgbọ́n àìmọ̀ yìí náà mọ̀ pani lára nkì àkọ́kọ́ ta kọ́ ní bùkátà sí ni. lábẹ́ bẹ́ẹ̀ ni pé a rí pé láwùjọ wa lé ní ó kọ́ ọlọ́run ninety nine ninety nine ọgbàjúmọ̀ ṣùgbọ́n ohun tó nílẹ̀ ni pé ó kọ́ ọlọ́run bá pọ̀ ju ninety nine lọ. èyí tí wọ́n sì kó jọ yẹn tó wá nù súnánù Tirmidhi kì í ṣe gbogbo ohun tí mẹ́mẹ́ kì í ṣe pánẹ́bì ló líìsì ó kọ́ tí ń bẹ́ẹ̀ nù súnánù Tirmidhi tá a tó mọ̀ kọ́ sáwọn ẹ̀yìn tíra Baghdadi àdébìkan ló tó o pé àwọn orúkọ yẹn nìyí ìtìhádù àwọn kan ni tó jẹ́ pé asaru yẹn gẹ́gẹ́ fúnra àdìsí yẹn gẹ́gẹ́ fúnra rẹ̀ ọ̀lẹ ọ̀là tó kún nígbà tá a bá ní ẹ asaru yóò sára gbọ́n tó ni náà ni àtàwọn ọ́ pè ọba rírà ló kọ́ tí ò jẹ́ tó bá lè lò ó tó lè sọ fáwọn yẹn ń bìkẹ́ pé dọ̀ ìfún ni ṣùgbọ́n ọ̀dà ṣé ọ́ tọ́ fún wọn náà láti ọba adẹ́dàá ní ó tí ò jẹ́ kámọ́ kẹ́kọ̀ọ́ nípa ló fi jẹ́ pé ẹ̀kọ́ pé ń bo láti lo àdísù àwọn onímọ̀ sàlàyé rẹ̀ ká sì àbùkátà sí pé ká wò dáadáa ká tó mú àwọn ìdájọ́ kan wá lórí àwọn àdísù tí wọ́n bá ní ọlẹ̀. náà ó kọ́ lọ́n ju náìtì lọ èyí tó jẹ́ nìkan kan bẹ àbáwọn ẹ̀dá kan níbo ṣe wá nù hadith ṣùgbọ́n mọ òun lẹ́yìn èyí tá nẹ́bi ti júwe fún wa bẹ́ẹ̀ sì ni gbogbo orúkọ ọlọ́run ọba ọba pata o kọtọ rẹwà ni kò sí èyí tó rẹwà ń bẹ̀ lápẹẹrẹ nínú àwọn tí èso kọ ọlọ́run tó ilẹ pé ọlọ́run ò pera rẹ̀ bẹ́ẹ̀ pé ní orúkọ pé orú Rasheed kò fàbùdù so irú lò pé sí náà sí ni ọmọ jẹ́ torí pé àwọn yẹn wá ní àkànpọ̀ ni gẹ́gẹ́ bí àkókò àní lè tẹ̀síwájú lórí àwọn yẹn ju bá a ti sọ lọ káàkiri pera wa sákìyèsí lérí agbọ́nrin yẹn gbogbo orúkọ ọlọ́run ọba yìí táwa ló bùkátà pé ká mọ̀ àwa táwa fẹ́ sàdúrà ńgbà táwa béèrè pé báwo láti bẹ ọlọ́run ọba báwo láti mọ̀ pé nínú àwọn orúkọ ọlọ́run gbogbo orúkọ ọlọ́run lọ́rẹ̀wà ṣùgbọ́n láwùjọ lé ní àwọn Allah

tẹ́kọ̀ yẹ ká wòye sí pé ah, báwo láti mọ̀ pọ̀lọ́ báwo làwọn tó ṣáwájú wa ti ń pè òun náà ni orúkọ ti ń jẹ́ arọ́b arọ́b kódà nínú ninety nine tí ó gbajúmọ̀ yẹn arọ́bù ò sí mbẹ́. aláwọ̀ kẹ́ ò sí mbẹ́. oyin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó wà lẹ́sìn ilá ilá. àmọ́ ni wọ́n mọ́ fi ń bẹ̀rẹ̀. naam ẹ ó wà tí wọ́n ti wú yẹn ó ti fi ó ti wà ń báyẹn. naam arọ́bù yìí ó kọ ọlọ́run tẹ́kọ̀ òní nọmba two nínú alukur'ani ni inú sura alákọ̀ọ́kọ́ pé alhamdulilayi Rabbil alamin bó tẹ̀jẹ́ kọ́ wá ní alágbégùn níbẹ̀ yẹn Rabbil alamin Rabbil alamin ṣùgbọ́n àrọ́bù inú ọkọ̀ ọlọ́run ọba ni rọ́bù yìí ó wá ní àmì kan tó yẹ kí mùsùlùmí ká wòye sí pé á ah, báwo láti mọ̀ ọ̀pọ̀ lọ́hùn àtàdé bíi pé ńgbà tí wọ́n bi Imam Malik rahimahullahu rahmatan wasi'a wípé ǹjẹ́ tí ẹ bá fẹ́ ṣàdúà kí lẹ́ni kí ẹ kàn mọ̀ pé yá Sayyidi yá Sayyidi yá Anan yá Anan imam malik ní àwọn kọ̀ kọ̀ bá wọn lára mu kọ́ pé bẹ́ẹ̀ lèyẹn ń ṣàdúrà wọ́n ní kí ló dé tírú ẹ nìyẹn wọ́n ní walakin yad'u bima da'at bi il anbiya kílẹ̀tì ọ̀ lo ohun táwọn ànẹ́bí ọlọ́run fi bẹ lọ́hùn kí ni nǹkan náà rabbana rabbana rabbana kágbélá tó dá ànẹ́bí wa adam aleyhi salam alẹ́kùn gbàtà ànẹ́bí adam tọ́sẹ̀ lọ́hùn tọ́jú èso kí ló fi ṣáwájú rabbana zalamna anfusana anabi wa ibrahim ń gbà parí alkaaba àbí wàá tó tiẹ̀ gbéyàwó rẹ̀ síbi tó ń lọ ní rọ́bì ìní rọ́bì àti rọ́bì ìní askantu min dhurriyyati biwadi ghayra zi sar'in inda baytikal muharram gbogbo wọn bẹ̀rẹ̀ àwọn àdúrà wọn pẹ̀lú rọ́bù rọ́bù rọ́bù rọ́bù kódà nabi wa yusuf ń jọ́tọ́ lọ́n da lọ́lá tán tí ń bẹ lọ́hùn pé báwo lọ́lá yìí ni ò ṣe ní bàjẹ́ tó jẹ́ wọn parí ẹ̀ sórí islam rọ́bì qad ataytani minal mulk wa allamtani min ta'wil al ló fi jẹ́ pé lọ́dọ̀ àwọn bàbá wa ńlẹ̀ yorùbá wọn ogójì rọ́bà náà ló fi jẹ́ pé ó pàtàkì ni pé ó kọ rọ́bù yìí ó pàtàkì láti mọ̀ lò tabasiwo parí suratu ali imran náà a rí pé bíi méje lọ́dọ̀ tẹ̀léra wọn nígbà tó kọ lillahi mulku samawati wal ard wallahu ala kulli shay'in qadir àwọn àdúrà tó tẹ̀lé rọ́bà náà máa alákítà sábà tìlà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní túmọ̀ pé rọ́bù yẹn ó kọ́ ọlọ́run àrọ́bù ó stand out láàrin àwọn orúkọ wọ́n á ní kílé tó fi rí bẹ́ẹ̀ wọ́n nítorí pé ká kí ọlọ́run ọba ní àrọ́bù wọ́n ní ó ti kó tàwíìdù hùlùhíyà rùbùbíyà àti àsùnmá wọ̀sí fáàtì sínú. ìkírọ́rù sì ti wà ń bẹ̀ téèyàn ti ń júwe pé ìwọ ló dá mi ìwọ ló ní mí ìyẹn sì ń júwe jẹ́ ọ̀lẹ́ ara rẹ̀ lábẹ́ orúkọ yẹn. ló fi jẹ́ pé tabari Allahumma báyìí àríkú rọ́bànà lè tẹ̀lé kódà àwọn àsìkárù tá nàbì náà fún wa àríkú tó bá ti nkẹ́mí síwájú rọ́bù ọ̀ jẹjáde nínú àdúrà yẹn bóyá àdúrà tá a mọ̀ sí fálámọ̀dì nígbà tí ọba gbádùn lápẹ̀rẹ̀ onesalula alazima rọ́bàlì arsil azim bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú àwọn àdúrà anabi sallallahu alayhi wa sallam eléyìí ní nkẹ́ àkọ́kọ́ ta ní bùkátà pé báwo láti mọ̀ pé ọlọ́run á mọ̀ pé pẹ̀lú àwọn orúkọ rẹ̀ àti àwọn ìròyìn rẹ̀ níbi àwọn orúkọ rẹ̀ àtàwọn ìròyìn rẹ̀ yìí tá a bá fi ń wa yóò fi bíyá kì í sì láàfin pé ọlọ́run ọba tó dá wa. ilé ìlà kọ̀kọ́. ọwọ́ pàtàkì pé bàtà bá fẹ́ pè é yìí àmọ́ kí ọlọ́run ọba wa nìkan torí pé àṣẹ tó fún wa náà ni pé òdò ó ní àṣẹjìbù lákùn débi ayé àyẹn tí ọmọ jẹ báwo la pè ọlọ́run lẹ́ẹ̀kejì lẹ́sìn fún un tẹ́ ẹ béèrè ló mú ọ̀kan náà wà fà ó ní látẹ́jì àlú ìndádò ìwáṣátọ́ bẹ́ẹ̀ iná kù mú ọbẹ̀ iná wa sí ilé atọ́ fàdùn ó ní kọ́ ọ̀la rọ́bù náà wájú ó sì wá ìyàfi dùn á ìlà tẹkùl bìjà iṣẹ ìlà wàlà síwáhó balidu rọba ndáhìmá gínáhó. ọlọ́run ó sọ pé mú alàgàtà láàrin mi àti ẹ tó bá fẹ́ pè mí nínú ẹ̀kọ́ bá sì pé ni pé odò ó ní lọ́sọ̀ kò pé pé lágbájá kò tó pè mí ló jẹ́ pé àní bùkátà ká pe ẹ̀dá kan inú ẹ̀dá ọlọ́run pé kò sí kankan fún wa ọlọ́run fira rẹ̀ lẹ̀ pé ká pè òun gbogbo ẹni bá ti pè wọ́n dà lóhùn láfi ní ọ̀gá olórí ibú pé ọlọ́run ọlọ́run sì dà lóhùn ló fi jẹ́ pé àwọn àfáà ni ó burú kárẹ́ ní ti ń pera rẹ̀ mùsùlùmí ti ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run yálà ń fi ní ìfẹnu pè é ni àbí níṣesí rẹ̀ láwọn àdèmọ́ra torí pé ẹni tóun náà ti mọ̀ pé tòun ò mọ́ lọ́lọ́run sọ fún pé ó sórí ibú èṣù ọtọ́ wa da ọlọ́run ọba mọ̀ jù ú lọ dé pé ń ọlọ́run ló sórí ibú tó wá ni rọ́bì ọwọ́ àpò ó kọta ló tóbi yẹn. èrè ọlọ́run kò mú ó kọ̀ mí ọwá ní ìwọ ọlọ́run òun àkírí ni ilé ayé ọmọ yóò bá a sùn bí wọ́n á jẹ́ pé tí wọ́n náà bá wá fi ó kọ́ ọlọ́run lẹ̀ tó ń pè nǹkan mí à á jẹ́ pé èṣù orí rẹ̀ pé jù ọ lọ ó sì mọ ọlọ́run jù ọ lọ torí pé ọlọ́run ló ti bàjẹ́ fún ọ báyìí ọwá ni rọ́bì wọ́n ń júwe pàtàkì orúkọ tá a sọ fún wa pé àrọ́bù níbi tọ́pọ̀ nígbà tá a bá fẹ́ pè ọlọ́run afáwa ni ohun tọ́lọ̀ ń sọ ni pé fádé ó ní kọ́ọ̀lá rabbuna wà lam yakul ohun tọ́lọ̀ ń sọ ni pé ẹ pè mí ọlọ́run ó sọ pé wájú òsì wá àyà fi du'a'i la takul ọlọ́run sọ pé ẹ pè nǹkan mi lẹ́yìn mi ọlọ́run so eléyìí bẹ́ẹ̀ pé a ní sàlàgà tata bá débi pé sáà mọ tì kankan síwájú táàpù èèyàn kan àmọ̀ ìyẹn ju eléyìí tó sọ pé ibi já ìṣe ìlà wà láṣìwá ò bàlẹ́dọ̀ rọ́bà dá ìmáǹgìnà ò káàmọ̀ kí ọba tí ọ̀rọ̀ rẹ̀ ń bẹ lọ gbére ni eléyìí làkọ́kọ́ ní pé báwo láti pè ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn tó jẹ́ àwọn tó bá nẹ́bì lògbà sallallahu alaihi wasallam wọ́n lọ bá nẹ́bì nínú rìwáyà àti àfàwà Suyuti náà tíra àwọn Durrul Mansur wọ́n ní lárúbáwá kan lọ́wọ́ bá nẹ́bì pé wà nẹ́bì aqaribun rabbuna fanunajji sọ́lọ́wọ́n bá wa sọ súnmọ́ ni táwọn bá sọ̀rọ̀ àbójìnà dèkọ́ àmọ́ lọ́gùn rẹ̀ táwọn pè táwọn pariwo táwọn fẹ́ pè wọn ní gbogbo ìtàn lọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam anabi wa dákẹ́ ọlọ́run wa sọ ayà kalẹ̀ fún anabi pé wa isa sa'alaka ibadi anni fa inni qaribu ujibu da'wata da'i iza da'ani. afáwa ibnu jarir at-tabari àwọn jó yé wa pé wọn làwọn sọ̀hábà náà ni wọ́n ti bí anabi léèrè ridwanullahi alayhim wọn ni gbẹ́bẹ̀rẹ̀ tó wà látọ̀dọ̀ afáwa auf àti afáwa hasan wọn ni wọ́n bí anabi pé ayna rabbuna ń bọ̀ lọ́wọ́ ọba wa wà láyà yìí wá fi sọ̀kalẹ̀ suratul baqara àyà wa eighty five tọ́lọ́wọ́n á sọ fún wọn pé nígbà tí wọ́n máa ń bì wá nẹ́bí àwọn ẹrú mi máa ń béèrè lọ́wọ́ rẹ̀ pé ṣé jìnnà mọ̀ wá ní àbí tòsí àbí bó mọ̀ wá sọ fún wọn pé fa ìní ìkọ̀rí ìbò ni èmi ọlọ́wọ́n ọba mo súnmọ́ wọn èyí sì máa da gbogbo ẹni tó bá pè mí lóhùn ìsáàdà á ní tó pè mí ní pè. ìmọ̀ dá lóhùn. so ẹ tí wọ́n ti ń pè ọlọ́run kọ́kẹ́rẹ́ rẹ̀ ọbalẹ̀ pé ọlọ́run ọbọ̀ dá lóhùn. tọ́mọ̀ ti ń pè ọlọ́run kẹ́mi ẹ̀ dáhùn táwa pé àbọ̀jọ́ ọlọ́run ni là tó o bá ti ń pè ọlọ́run tó dá nǹkan mi pọ̀ mọ́. wọ́n á ní káwòye sáyà yìí gan pẹ̀lú pé àǹfààní ńlá tún wà nínú àyà yìí lábẹ́ pé ọ mọ̀ pé báwo láti mọ̀ pé ọlọ́run ọba àyà alákọ̀ọ́kọ́ nì tí ń jùlọ pé a mọ̀ pé nípè ẹni tó súnmọ́ wa a ní mọ̀ pariwo gèè e. lábẹ́ ìbéèrè pé báwo láti mọ̀ pé ọlọ́run ọba wa ṣùgbọ́n wọ́n ní àǹfààní tó tún wà nínú àyà yìí ni pé gẹ́gẹ́ bí oṣù tá à ń bẹ́ńbẹ́ pàápàá jùlọ àkókò tá à ń bẹ́ńbẹ́ yìí wọ́n ní àfàwà tí wọ́n sọ̀rọ̀ nípa tanasuku alukur'an gẹ́gẹ́ bó ṣe wá àfàwà sayuti abimbi asrar tartibi alukur'an àtàwọn tíra mi wọ́n jó yé wa pé kálí mọ̀ pé kur'an ó kọ̀nẹ́kìtì mọ́ra wọn ni bọ́lá wọn bá ti tu àwọn àyà rẹ̀ àtàwọn súra rẹ̀ ọ̀rọ̀ yẹn ń kọ̀ntínú láti pilẹ̀ kọjá kí ọ̀rọ̀ kẹta wa pé mo ti ń bábọ̀ tẹ́lẹ̀ ọ̀jọ́ra wọn àfẹn tí ọba mọ̀ lókù wọn ta wo àyà tó ṣáájú èyí tó jẹ́ one eighty one eighty four òun jẹ́ شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى wọ́n ní oṣù yẹn oṣù gbígbàdúrà ni òru Lailatul Qadri ń bẹ́nu rẹ̀ oṣù alukur'an ni ohun tó lọ́wọ́ bá fẹ́ jù ká máa fi bá òun sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ lọ́wọ́ wa ń júwe pé nígbà tí wọ́n bá ń bí ọ̀wà nẹ́bí o ayàtọ̀ tẹ̀lé pé ń bó mọ̀ wà ṣé mo jìnnà ní àbí mo súnmọ́ sọ fún wọn pé èmi ọlọ́wọ́ ọba mo súnmọ́ o wọ́n ní ń júwe pé oṣù yẹn ọlọ́run bá ń ju ehun tá a mọ̀ ṣe ń bẹ̀ pé a kún fọ́pọ̀lọpọ̀ àdúrà ń sì ń bẹ́ nù àwọn àkókò tá a mọ̀ ké pe òun ọlọ́run tóun tún súnmọ́ wa nígbà yẹn wọ́n ní ara àǹfààní àsopọ̀ tí ń bẹ́ ń súra yìí ni ẹlẹ́ẹ̀kejì tí ọmọ jẹ́ èsìn lábẹ́ ayé alákọ̀ọ́kọ́ ìta fìmọ̀ ọlọ́run bá súnmọ́ wa àní ìdíkà máa pariwo gè so a mọ̀ pé ọlọ́run bá wa pẹ̀lẹ́pẹ̀lẹ́ eléyìí tiẹ̀ wá direct òun láyà tó wá ní suratul A'raf tí ọlọ́run bá ọ̀pá ànábì láṣẹ kánábì ní sọ̀fà wà náà pé ud'u rabbakum tadarru'an wa khufiyatan ọlọ́run bá ní ẹ mọ̀ pé ọlọ́run ọba yín àrùkú rọ́bù náà tún jáde ńbẹ̀ yẹn ud'u rabbakum ẹ mọ̀ pé ọlọ́run ọba yín tadarru'an ní ẹni tí ó rẹ̀ra rẹ̀ ńlẹ̀ fún wa khufiyatan àti ní jẹ́ẹ́jẹ́ ẹ pariwo nígbà tí ẹ bá ń pè wọ́n wá ní àtàyà àkọ́kọ́ àtàyà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní túmọ̀ pé Ata dùáwò yìí tọ́jẹ́ ti jọsìn tọ́jẹ́ sànà wàlúmájì tá a mọ̀ sí fọlọ́run tí ọ̀jẹ́ pé tá a fi ń béèrè nǹkan náà a ṣe é níwọ̀ntúnwọ̀nsì à ní pariwo ló fi jẹ́ pé ńgbà tí aya wa pé tọ̀ wàlá tẹ̀jì harbi sọ̀láàtìkà wàlá tọ̀káfìt bìhá wàbtẹ̀rì ìbéèrè nàzàlìkà sẹ̀bílà wọ́n ní ń túmọ̀ pé àtàyà kíní àti kejì ń júwe fún wa pé àwọn ìbàdáàtì yòókù náà lẹ́yìn gbé ta bá rí i kí wọ́n sọ pé ẹ pariwo ń bẹ̀ a pariwo ńgbà tá a bá fẹ́ pe ọlọ́run ọba adẹ́dàá wa eléyìí nírú àwọn ibi tọ́lọ́wọ́n bá yọ́lẹ̀ nígbà tá a bá lọ sí hajj ẹ̀kọ́ tẹ́lbíyà àmọ̀ ṣe ṣe kíni àmọ̀ ṣe sókè àtàwọn àyè míì àápèrún sókè àásìkọ́ ọmọ sókè wọn ni lẹ́yìn irú àwọn ọbẹ̀ yẹn àwọn tó bá yẹ kébi tá a fẹ́ ṣàdúrà tí a fẹ́ bẹ lọ́hùn fún kankan á ṣe láàrin wọn tún wọn sí ló jẹ́ mùsùlùmí èèmọ́ pariwo táwọn wá fi àdúrà wa dí àwọn ara eléyìí ni ọ̀nà pé báwo la ṣe pe ọlọ́run wa àmọ́ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ àní mọ jágbe mọ dípò tí wọn náà bá wù kò sápọnlé níbi ẹni tó fẹ́ gbà nǹkan lọ́dọ̀ rẹ̀ tó ń jágbe pé a máa jágbe mọ́ bá dẹ́dà àbí ká máa pariwo gèè e. so aburú ń bẹ níbi eléyìí èyàn ò sì lo ẹ̀kọ́ nípa bá a ṣe pé ọlọ́run ọba ní eléyìí gẹ́gẹ́ bí àkókò wa ṣe rí torí pé nínú tí ń bẹ wájú wa ni pé afẹ́ ká lọ síbi pé àǹfààní wo ni wá ń bẹ ń bi ìmọ̀ ọkùnrin ọlọ́run ọba jẹ́ẹ́jẹ́ káwọn ọmọ pé pẹ̀lú ariwo gèè tá a fi ní ju ẹni tí èsè mùsùlùmí níbi ìlànà ìsàdó àti ẹ̀. bákan náà ẹ̀kọ́ wo ní bẹ́ńbẹ́ níbi àdúrà ṣíṣe àti pé àdúrà ta lọ́lọ́run fẹ́ gbà àdúrà wo ni ó gbà ẹni tí ń sàdúrà pé irú àdúrà ta fẹ́ gbà sẹ́kùgbó sì jẹ́rìí lẹ́pẹ̀lú lọ́dọ̀ tó nta padà débẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan iná ẹ̀ ní eléyìí gbọ́n bí àkókò wa ṣe ibi tí a dúró sí ní èní ni subahana kala ní. alhamdulilah kọ́lọ́n bá ní san olùbánisọ̀rọ̀ ní ẹ̀sán olóore bákan ní àwọn ìkéde tí a ti ṣe fún wa lánàá gbogbo àwa tí a bá ti sọ fún wa pé a ní nǹkan tí a gbà látọwọ́ wa so kí a tètè mọ́ wa gbà torí pé àwọn yẹn bùkátà àwọn nǹkan yẹn táwọn sì láǹfààní àti pè wọlé lórí ètò ṣùgbọ́n pọ̀lọpọ̀ ni wọ́n ní ìnílò sí àwọn nǹkan wọ̀nyí kádàkùn ká wa gbà bákan náà ìbéèrè kan bẹ́ẹ̀ bí tí ó wọlé kó tó di pé a jókòó fún ètò ní bíbá yìí lé ní wọ́n ní ọmọbìnrin tí ò tí ì lọ sílé ọkọ bóyá múndí àbí kíni yorùbá máa ń kúrò àwọn ọmọ gíṣá tí ò hmm. tí lọ ilé ọkọ wọ́n ní sáwọn òbí rẹ̀ lè ṣe family planning fún kó má bàa fi lóyún. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah wa alayhi wa sallam ìbéèrè eléyìí pé ọmọ tí ò tí lọ ilé ọkọ so àwa n tó ń gbìn family planning báyìí fún àwọn ní kọ́mọ́ bá lóyún lójú àmọ́ tó kó pè ní ká planning life kì í sòun ní aburú òsì ń bẹ ní family planning ṣùgbọ́n èyí tí wọ́n bá sọ pé ìfètò tí wọ́n bá lọ di àwọn àyè ibi tí ọmọ èèyàn máa gbà lóyún tí àtọ̀ lọ òun ni tí wọ́n gbà ní lérò kọ́mọ́ bá lóyún ìṣerú eléyìí fún ọmọ tí ò tí ì lọlé ọkọ eléyìí túnbọ̀ káwọ̀ òbí gangan chẹ́ẹ̀kì ara wa pé ṣàì aláburú ṣàì jáláburú àwọn tá a ṣe bẹ́ẹ̀ àti pé irú ọmọ yẹn náà gan à ń fún ní láńsẹ̀sì kọ́mọ ṣe sùn ní káàkiri nínú Islam kò bá mu kò bá mu torí pé ń túmọ̀ pé a ti wò pé mọ̀ ọ́ ṣe sìnẹ́wọ́ bá ṣe wù ọ́ sátì mọ́ lóyún so eléyìí ọ̀bá mu ń túmọ̀ pé àmọ́ ohun tá à ń ṣe ọmọ yẹn náà a sì já tíkẹ́ẹ̀tì lé lọ́wọ́ pé ó fírì láti mọ ṣàgbèrè sátì mọ́ lóyún ní eléyìí so bó ṣe jẹ́nu. zakumulawo kẹrẹ fọnfà náà wàá ta níbèrè kan àbí kejì zero nine zero seventy seven seventy one eighteen eighty one àbí zero eight zero seventy five seventy seven eighteen eighty one naam salaamaleykum. aleykum salaam wa rahmatulahi wa barakatuh. ẹ ti wà pẹ̀lú wa. orúkọ yín àti ìjọba. dájú mariamu láti ìṣàtì. náà ìbéèrè yín. àpótò wa. ẹ dákun jẹ́ tí èèyàn bá ń ṣàdúrà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó wí. tó tí ọ wá ká yẹn la láti gbóhùn sókè sábúrú ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àbí yóò sábúrú ń bẹ́ẹ̀. nígbà tá a dá wà bí tọ́ba jẹ́ pé ìgbóhùnsókè wa yẹn kò ju ohun tí à ń gbọ́ lọ́kọ̀ jẹ́ pé àfi ń dì sọ́ọ̀fù àwọn tí ń bẹ ní ẹ̀gbẹ́ wa tó pé bẹ́ẹ̀ ṣàlàyé yẹn ni pé wọ́n á pè pé ọlọ́run sánú ọlọ́run sànú mi dàpé àti gbóhùn sókè bẹ́yẹn wò ká wá parí ọlọ́run sọ eléyàn kò sóhun tó burú lẹ̀. ẹlẹ́ẹ̀kejì sá ẹjọ́ wọn ní ní sábà sábà ń kírun kó wá sá mọ́ alẹ́bí kíṣà yìí so ṣé a máa gbé ká mọ̀ ní àbí àpẹjọ yẹn ọbẹ̀. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé ìkọ́ ọmọ ṣíṣe kò sínú àwọn ọ̀ràn èèyàn a lè bẹ̀rẹ̀ sọ láti láì ṣe ìkọ́mà pàápàá jùlọ obìnrin òun ọ̀tí ẹ̀ ní bùkátà sí kò ṣe ìkọ́mà ìgbà tó bá fẹ́ kírun sọ nínú súnà ni nígbà tó ti wá jẹ́ pé ẹ fẹ́ join wọn yẹn ẹ wulẹ̀ ní í ṣe ìkọ́mà ìpè ọ jẹ́ pé pẹ̀lú ìdájọ́ pé pé nígbà tẹ́ fẹ́ join irun ọ̀ràn yẹn náà gan táwọn kan ti ṣe ìkọ́mà ẹ̀yin kẹ́ join wọn sọ pé ẹ̀ ní mú ìkọ́mà mi wá nípìnlẹ̀ ẹ̀rún tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí yẹn bá fẹ́ join irun tí wọ́n ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ọkọ̀ọ̀kọ̀ kí rákà tó ti bọ́ fún wọn kó tó join ni kó tó di pé àdìsí mi wá tọ́ nílẹ̀ sáhà irú Assalamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Sísáyé àwọn tó wà láti sáfì. Naam. Aisha àbíkẹ́lẹ̀ pé. Aisha láti sáfì. Naam. Ẹjọ́ nǹkan tí wọ́n tó bẹ̀rẹ̀ ni pé bóyá ìyẹn ń ka Quran sí i. Naam. Tó wọ́n á dápọ̀ àná bí bẹ́ẹ̀ lè ṣe sára rẹ̀ ọ̀kadà. À ń ka Quran lọ́wọ́ àbí? So wọ́n á dápọ̀ ànábì Alẹ́sí sallallahu alaihi wasallam Alẹ́sí kùsàbùrù mẹ́. Nàmbá sì ni pé. Naam.

kò bá jẹ́ ní yorùbá náà. ọba àjẹ́ yorùbá pé àdúrà gbá àdúrà wo. àdúrà tẹ́yẹ̀ ti mú nira kúrò. naam à ń gbọ́ naam. ọ̀dà naam bó ti jẹ́ pé ẹ ẹ ọ̀kan náà ni oríṣi tẹ́ sọ yẹn olóyìn duhawul masala ni ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà wọ́n ní ká fún yín ní hisnu muslim yorùbá ẹyọ kan so kí ẹ pè wá lẹ́yìn ètò sí personal line zero eight one eighty seven ninety nine sixty one eighty nine òun lẹ́pẹ̀ sí lẹ́yìn ètò. lẹ́yìn ètò. naam. naam. fún àǹfààní àwa tí a bá sì fẹ́ sèkún lọ́wọ́ fún ètò yín ètò wa ètò àlèhódà àkáǹtì nàmbà wa gẹ́gẹ́ bá ṣe máa ń sọ ní Jaiz Bank òun ni zero zero zero five one zero three one seven nine òun ni àkáǹtì bákan náà gbogbo àwọn tí wọ́n sẹ́ndì owó ńgbà táwọn ṣètò lọ́wọ́ ọlọ́kọ̀ọ́bà fún ilẹ̀sùn dáadáa. jazakumullahu khairan àti láǹfààní Assalamu alaikum abdullah. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín bí tẹ́tí ń pè. yẹ́nì mi wàlúùkà ńlá ìgbàjẹ́. náà mi béèrè yín. nípa sáà tó náà mọ ṣe ní mẹ́wàá àgbẹ̀ yìí. náà aláwọ̀ nẹ́ka fún tìrú bàbá fún àfọ àná. aláwọ̀ kẹrin bùn tìrú bàbá fún àná fún náà. aláwọ̀ ìnáka kẹrin bùn tìrú bàbá fún àfọ àná. riwaya tó lálàáfíà kò sí kẹrin mú bẹ́ẹ̀ kò sí kẹrin mú bẹ́ẹ̀ so èyí tí ó wá látọ̀dọ̀ ànẹ́bì sọ tó sì lálàáfíà ní kí a rí pé à ń ṣe kò sí ìdarí mu bẹ́ẹ̀. títí ọ̀la tọ́lọ̀mùbá tún kádàrá kí a mọ̀ pàdé subhanaka allahumma wa bihamdika ashhadu an بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الهك ليظهره على دين كله وكفى بالله شهيدا يا رب إن الهدى هداك آوايا تك نور تعدي بها من تشاء تك نور تعدي بها من تشاء